الحمد لله رب العالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته إن شاء الله تعالى إليتني تسواجو nínú àwọn àlàyé tá ń ṣe ṣókíṣókí lórí àwọn ahadith tó ń bẹ nínú ìwé 200 golden hadiths from the messenger of Allah ti Abdulmalik Mujahid tí wọ́n kó jọ ti ilé ìtẹ̀wé Darussalam ti orílẹ̀-èdè Saudi Arabia tí wọ́n gbé jáde lé àná hadisi ẹlẹ́ẹ̀kejìlélọ́gbọ̀n hadith number thirty two òun ni àgbéyẹ̀wò ní ṣókí inshallah ta'ala hadith ẹlẹ́ẹ̀kẹtàlélọ́gbọ̀n hadith number thirty three nínú ìwé náà ó ní a máa gbé ẹ̀wò lónìí hadith náà ó gùn rárá ó lọ pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam sọ pé man kana yu'minu billahi wal yawmil akhir falyukrim dayfahu àti ha ń tó jọ hadith dáadáa man kana yukminu billahi wal yawmil akhir àti hàn tó náà ní ṣe wàhálà púpọ̀ lórí fali yukrim daifa alákànrà sọ̀dí inṣàlá hadith náà lọ pé òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam sọ pé man kana yukminu billahi man kana yukminu billahi man kana yu'minu billahi ẹjá sọ lẹ́ẹ̀mẹ́ta man kana yu'minu billahi man kana yu'minu billahi man kana yu'minu billahi wal yawmil akhiri wal yawmil akhiri wàlèyàwòmí lè áàkìrì ẹjá sọ lẹ́mẹ́ta wàlèyàwòmí lè áàkìrì wàlèyàwòmí lè áàkìrì wàlèyàwòmí lè áàkìrì mankana yukminu billahi wàlèyàwòmí lè áàkìrì mankana. يؤمن بالله واليوم الآخر من كان يؤمن بالله واليوم الآخر جازو لمتا من كان يؤمن بالله واليوم الآخر من كان يؤمن بالله واليوم الآخر من كان يؤمن بالله واليوم الآخر فليكرم فليكرم فليكرم فليكرم فليكرم ضيفه فليكرم ضيفه faliyukrim dọ́yìfáù kìí ṣe yuk yuk faliyukrim dọ́yìfáù faliyukrim dọ́yìfáù faliyukrim dọ́yìfáù faliyukrim dọ́yìfáù ẹjá sọ lẹ́mẹ̀ta faliyukrim dọ́yìfáù. فليكرم ضيفه فليكرم ضيفه من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه شارين كان ذلك نعم من كان يؤمن بالله واليوم الآخر فليكرم فليك falyukilu yukrim falyukrim daifahu. barakallahu fik ìtumọ̀ rẹ̀ ní ṣókí àbí ìtumọ̀ rẹ̀ ní bọ̀rọ̀ gidi láì fọ́ sí wẹ́wẹ́ jíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alihi wa sallam sọ wípé man kana yukminu billahi man ẹni yòówù ẹni yòówù tí ì bá jẹ ẹnikẹ́ni tí ì bá jẹ. Hmm? èèyàn kéèyàn tí ìbá jẹ ẹni yòówù tí ìbá jẹ kánà yu'minu billahi tó bá nígbàgbọ́ billahi nínú ìjọ kan ṣoṣo ọlọ́run wal yawmil akhiri àti ọjọ́ ọ̀kẹ́yìn man kánà man ẹni yòówù tí ìbá jẹ kánà yu'minu billahi tó bá nígbàgbọ́ nínú ọlọ́run nínú Allah wal yawmil akhiri àti ọjọ́ ọ̀kẹ́yìn falẹ̀ yókèrèm kó ń tọ̀ wọ́ ya tètè pọ́n lé o ọ̀dọ́ ìfa o àlejò rẹ̀ ẹja túlẹ̀ kan sí mọ́n ẹni yòówù káànà yókùnmínú bìlà tó bá nígbàgbọ́ nu Allah nu ọlọ́run wálé yàwó mìlẹ̀ áhírí àti ọjọ́ kan falẹ̀ yókèrèm kó ya máa pọ́n lé dọ́yìí fa o àlejò rẹ̀ àlàyé ṣókí lórí rẹ̀ hadithi yìí àwọn ẹ̀kọ́ pọ̀ tá lè kọ́ ń bẹ̀ ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ ó ní ala imanu billah ìnígbàgbọ́ nú Allahu ta'ala ọlọ́ni man kana yu'minu billah ẹni tó bá nígbàgbọ́ nú kí ni ìtumọ̀ nígbàgbọ́ nínú alákọ̀ọ́kọ́ ni al-imanu bí wujudillah hmm? ìnígbàgbọ́ pé ọlọ́run ọba ń bẹ pé torí pé a rí nínú àwọn ẹ̀dá ọmọnìyàn lórílẹ̀ lónìí kódà lánàá tí yóò gbà pọ́lọ́hún ń bẹ bó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó sọ bẹ́ẹ̀ wọ́n mọ̀ nínú ọkàn wọn lọ́hùn pọ́lọ́hún wà ṣùgbọ́n o àdámọ́ tọ́lọ́hún ti fi sí wọn lára pé òun ń yìí wọ́n ń gbìyànjú láti tẹ̀ ẹ́ mọ́lẹ̀ láti borí ẹ̀ ẹlẹ́ẹ̀kejì àlè ìmọ̀ọ́nù bí wàhádà níyàtì láàyè ja'annahu la sharika lahu wala masila lah ìnígbàgbọ́ pé ọ̀kan ṣoṣo ni ọlọ́run ti ń bẹ yìí kò sí orogún fún un kò sì sírú ẹ̀ bó ti wulẹ̀ kó máa ẹlẹ́ẹ̀kẹta àlìímẹ́nu bí rùbùbíyàtìlá ìnígbàgbọ́ nínú rùbùbíyà ọlọ́run nínú wípé Ta'ala òní olúwa kí ni ìtumọ̀ pé ó jẹ́ olúwa yìí kí ni ìtumọ̀ yìí pé ó jẹ́ olúwa yìí òun náà ni pé ibi anna ulẹ̀ kọ́ọ̀lẹ̀kú wàrọ́ọ̀sìkú wálìmùdàbìrò ìtumọ̀ yìí pé òun ni alẹ́kọ́ọ̀lẹ̀kú nìkan ni adẹ́dà kò sí ẹlòmíì tó dá nǹkan kan yàtọ̀ sí Allah kọ́ọ̀sìkú òun ni olùpèsè àrọ́síkù olùpèsè fún nǹkan tó dáa wal mudabbiru òun lalákòóso olùdarí gbogbo ẹ̀dá pátápátá the creator the sustainer and the director of creatures ìgbàgbọ́ eléyìí ṣe pàtàkì nítorí pé àwọn kan gbà wípé ọlọ́run ni ẹlẹ́dàá wa lóòótọ́ ṣùgbọ́n òun nìkan kí ń pèsè fún wa àwọn míì náà lè pèsè fún wa ìdí nìyẹn àwọn míì gbà pé àwọn kan ń bẹ tá à ń pè ní gáúsù bóyá àwa náà lè ti gbọ́ rí ẹlòmíì tí ẹ lóun ní gáúsù zaman níta ń pè ní gáúsù ni pé ẹni tí máa gbọ́ bùkátà èèyàn láti ara ìgọ́ọ̀sà ìstigọ́ọ̀sà ìstigọ́ọ̀sà tàbí àlè ìgọ́ọ̀sà tù gáúsù ẹni tí ń gbọ́ bùkátà àwọn èèyàn ẹni tí ń tí ń mójú tó gbogbo àlá tí ń tí tí máa ń dáhùn tí ń fún wa ní gbogbo ń fẹ́ subhanallah so inú yẹn láti gbọ́ tí wọ́n mọ̀ pé ẹnìkan ní gáúsù tí wọ́n bá pè yàn gáúsù kéèyàn tètè sọ pé láà ìdí nìyẹn tó jẹ́ pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nínú àfikàr òun náà ni ìrántí ọlọ́run táwọn oníkàtà tí máa ń ṣe láàárọ̀ àtìrọ̀lẹ́ tó sì kọ̀ wá ó ní ya hayyu ya qayyum bi rahmatika astaghith aslih li sha'ni kullah wàlá takilni ila nafsi tarfata ayn ìtumọ̀ rẹ̀ ni ó ní ya hayyu ya qayyum èyí tí mo sọ lákọ̀ọ́kọ́ nù al-imanu bi wujudillah pé ìrẹ́ ọlọ́run ọba láàyè tó jẹ́ pé ìwọ ló dá ikú ikú ò lè dọ́dọ̀ rẹ̀ òun ló dá alẹ́dẹ̀ kọ́lákọ́lẹ̀ mọ́ta wà ní hayata ó wà ní sọ́rọ́tù níbẹ̀rẹ̀ sọ́rọ́tù mọ́lík òun ló dá ìdẹ̀ láàyè àti kú hmm? yá hayyu ọba aláàyè yá qayyum ọba tó dá dúró fún rẹ̀ qayyum li dhatihi qayyum li ghayrihi ó dá dúró fún ara rẹ̀ kò fara ti kankan mímọ̀ bẹ́ẹ̀ ta kò dá lórí mímọ̀ bẹ́ẹ̀ dá yòókù wákọ̀ yóò mọ̀lẹ́kọ́ ìrì èyí àmọ́ ló gbé gbogbo nǹkan ró ìmọ̀ bẹ gbogbo ẹ̀dá yòókù dá lórí pé ọlọ́run ọba ló gbé wọn lóró. bẹ̀rọ ahmedika anáduwa ni pẹ̀lú kẹ́rẹ́ astagir ń lè ní fi ń wá ìrànlọ́wọ́ ìrànlọ́wọ́ ló gbogbo ọ̀nà ìsìtìgọ́sà ìsìtìgọ́sà bẹ̀rọ ahmedika astagir ìrànlọ́wọ́ jíjẹ ìrànlọ́wọ́ mímu ìrànlọ́wọ́ níná ìrànlọ́wọ́ lílò bá a ṣe máa sọ ní èdè yorùbá ìjẹ́ wa ìmú wa ìná wa ìlú wa ọlọ́run kò ṣe ní rọrùn fún wa so bí rahmatika astaghith aslih li sha'ni kullah bá mi ṣàtúnṣe gbogbo àlámọ̀rí mi pátápátá jẹ́ o máa sí dáadáa wala takilni ila nafsi turfata ayn má ṣe dá mi dá ọ̀rọ̀ mi turfata ayn ní ìṣẹ́jú àáyá má dá mi dá ń jọ kan ìtànàbì ni a máa sọ láàárọ̀ yìí tí èèyàn bá ti mọ̀ tún mẹ́ẹ̀kẹ́ kíkẹ́ máa sọ nìkan ẹ̀rí pé yóò nípẹ́ nìkan kan gáúsù mọ́ sọ pé the rahmatika astagif ìkẹ́ fi ń ṣe kí ni wọ́n nìkan ló lè bá mi gbọ́ bùkátà ni wọ́n ló lè ràn mí lọ́wọ́ o alistagofa ìrànlọ́wọ́ òun lolùpèsè òun ní kí tún ni òun ni olùdarí alimaliku alimalik òun ló ń darí wa bìyẹ́dì ilé mọ́líkù ìdarí àṣẹ ìkápá ọwọ́ ìlú wa torí náà olúwa gba kóso ọ̀rọ̀ òye ọwọ́ ẹ̀ làkóso wa ẹni tí ń ṣe lọ́wọ́ tí wọ́n rò pé òsì làkóso ara àṣàkóso ẹ̀ ni ìwọ ló sọ tó ń wá fún ìdí ìyàtọ̀ ìkọ́ àwọn mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ra láti máa lo èdè àwọn nàṣọ́rọ́ kí olúwa gbàkóso gbàkóso gbàkóso rárá o àkóso wà lọ́dọ̀ Ọlọ́run àwọn ẹlẹ́rìí Jèhófà àwọn ni wọ́n gbàgbọ́ pé èṣù ní ń darí ayé wọ́n ní Lucifer wọ́n lòun ló ń jọba ayé pé ọwọ́ rẹ̀ ní ìdarí ayé wà pé ó dìgbà tí Jésù bá dé níwà rárá o kò sí ìdarí lọ́wọ́ ẹ̀ àṣetán ó jẹ́ kan náà ẹ̀dá bá dà ó láwọn tó ń ṣe ṣùgbọ́n kì í ṣe òun ní ìdarí ayé wà lọ́wọ́ rẹ̀ ẹlẹ́ẹ̀kẹ́ inú rẹ̀ alimanu billah الإيمان bí anna lahu asmaul husna alìmánú bí anna lillahi asmaul husna wa sifatu uliya pé ọlọ́run ní àwọn orúkọ tó rẹwà àti àwọn ìròyìn kan tó gọmtíọ́ àwọn orúkọ wọ̀nyí kò sẹ́ni tó máa fi Allah ìdínà tó fi jẹ́ pé tá a bá fẹ́ pọ̀ ọlọ́run lórúkọ kan á wò pé sópera ẹ̀ bẹ́ẹ̀ níbo láti wo á wò a wò pé ẹni tó rán sí wa lànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ṣòpè bẹ́ẹ̀ níbo láti wò á lọ wọnú súnà ànábì tó lálàáfíà ìbéèrè lè wá wáyé pé tàbá wá ń fi Yorùbá pe Ọlọ́run bígbà tèmi náà sọ pé Ọlọ́run yìí ṣé èèwọ̀ ni kì í ṣe èèwọ̀ o Yustaf Sol tàbá ti gbọ́ tí wọ́n pe Ọlọ́run lórúkọ kan aláwọ̀ lórúkọ kan á ṣe kí ìtumọ̀ ọ̀rọ̀ yẹn tí ò bá ti wà níbàámu pẹ̀lú orúkọ ọlọ́run tá a ti mọ̀ á jù dànù mo rò pé ti yé bíi ọlọ́hun àwọn àfáàlẹ́ yorùbá wọ́n ti ṣàlàyé èèyàn pé ìtumọ̀ rẹ̀ ni ẹni tó ní ọ̀hún lórí wa ìtumọ̀ rẹ̀ pé tó bá ní o ṣe nǹkan tó o ṣe yóò hún yàn ó lọ́hún lòyàn ìyẹn wọlé ó ní ọ̀hún lórí wa mo rò pé ti yé ó lágbára lórí wa nù àwọn àfa yorùbá ní ọlọ́run pé ìyẹn ká ṣọ́ra fún torí kíni ó lè túmọ̀ sí pé tó ní ọ̀run nìkan tí ò ní ayé ẹ̀rìgbìn tí kùránì ń sọ pé lèlá ìmúlikù sàmàwá àti wàlẹ̀ àti yóò fi kùn ìkápá sánmà àti ilẹ̀ gbogbo ẹ̀ ni yóò fi kùn wallahu ta'ala a'lam ó sì ní àwọn ìròyìn àwọn ìròyìn wọ̀nyí jáde látara àwọn orúkọ ọlọ́run tàbá wàá gbọ́rọ̀ òyìn kan bí ọlọ́wọ́ gbọgbọrọ kí ọmọ rẹ̀ lọ́fìn ǹjẹ́ ó bá ṣẹ̀rí àmú kò bá mu nínú kúrán ọlọ́run sọ pé òun lọ́wọ́ tòótọ́ ni ó wà nínú kúránì dáadáa ṣùgbọ́n ìyẹn kọ́ mo fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ ń sìn ṣùgbọ́n ǹjẹ́ ó pè ní gbọgbọrọ kò pè ní gbọgbọrọ ǹjẹ́ sọ pé òun yọ ọmọ lọ́fìn ó tiẹ̀ lóun ò bímọ ni wàkọ́ọ̀lù takọ̀dà rọ̀mẹ́nu wàlàdà subihana nínú sọ́lá ẹlẹ́ẹ̀kọkàndínní ogún nínú kúrán sọ́lá 19 sọ́lá tó Maryam ọlọ́run àwọn kan sọ pé ọlọ́run ọba bímọ àwọn kan sọ pé ọlọ́run ọba fi ẹnìkan sípò ọmọ sórí hànà ọlọ́run mímọ́ lòun kan gá kúrò nínú irú ọ̀rọ̀ tí wọ́n sọ yìí hmm? takadu samawatu yatafattarna minhu ọmọ sọ yìí ó bí sánmọ̀ nínú débi pé sánmọ̀ fẹ́rẹ̀ fàyà bàtà ìṣàkùlẹ̀ ard èèyàn nìkan kọ́ ilẹ̀ náà fẹ́ rì èèyàn nìkan kọ́ àwọn òkè náà àwọn náà fẹ́ kú dànù nítorí kíni nítorí pé wọ́n ṣe àfitì ọmọ sí ọlọ́run ọba arahman ọlọ́run ni kò tọ́ sóun kò ń ṣe kíni kò ń bímọ gbogbo ẹ̀dá pátápátá wọn wà bọ̀ wọn abẹ́dá ní ẹrú ni mo rò pé tiye nítorí náà ẹrú yẹn kò hmm, ọba àdìgún àró tó àdìgún ọlọ́run di nǹkan gún ṣùgbọ́n àró tó ti fi sí yẹn ó yé ilẹ̀ yorùbá kan ni wọ́n máa jà àró òkè àró wà lákùrẹ́ Mhm. wọ́n ti máa jẹ́ àárò ìyẹn kò bá rò yẹn ọlọ́run ọba mọ̀ alágbádá aná ọlọ́run kò sọ fún wa pé òun lágbádá tó ń wọ̀ gbélé ká sọ pé iná lágbádá ẹ̀ aláwọ̀ tẹ́lẹ̀ ọ̀rùn ọlọ́run sọ fún wa pé àwọ̀ tẹ́lẹ̀ òun lòrùn gbélé tá a fi sọ pé òun àwọ̀ tẹ́lẹ̀ gbélé tá a fi sọ pé òun làwọ̀ tẹ́lẹ̀ rẹ̀ mhm. ọba àgbàlagbà ọlọ́run ò rẹ̀ lágbàlagbà ẹni tó bá jágbàlagbà ó ti ṣe ọmọdé rí àgbàlagbà ó ti ṣe mhm. ọmọdé rí nìyẹn Ah, eh, ọlọ́run ọba mi oríṣiríṣi táwọn èèyàn máa ń arúgbó ọjọ́ ìrò burúkú tí ò bá mu ni ọlọ́run ló dá ọjọ́ fúnra ara rẹ̀ ọlọ́run kì í sì ṣe arúgbó bó ti wulẹ̀ kó mà pẹ̀lẹ́ pé tùmọ̀ arúgbó tí wọ́n lọ sọ ni pé ọjọ́ tó ti pẹ́ ancient of days la apá kan náà àfa fi ṣàlàyé alqadim alikidam láìsàmì sifati apá kan náà àfa sọ pé ọba láéláé wọ́n ní kò sínú ìròyìn torí pé nǹkan ti pẹ́ kò túmọ̀ sí pé kò ní bẹ̀rẹ̀ ohun tọ́lọ́run jẹ́ ni káàmọ̀ tẹ̀síwájú ìkẹyìn ni ìnígbàgbọ́ nù pé ọlọ́run ọba nìkan nìjọsìn tọ́ sí tàmọ̀ sí al-imanu bí ilahiyatillah aw al-uluhiyya a gbọ́dọ̀ jọ́sìn fún nǹkan kan àyàfi ta ni àyàfi Allah ní ṣókí ẹni tó bá nígbàgbọ́ nù ilé tánàbí sọ yìí wal yawmil akhir àti ọjọ́ kẹyìn ọjọ́ wo ni wọ́n ń pè ní ọjọ́ kẹyìn al-yawmu alladhi la bá ọjọ́ kan ni tí ò sí ọjọ́ míì lẹ́yìn rẹ̀ mọ́ òun ni wọ́n fi ń pè lọ́jọ́ kẹyìn wa huwa òun lọ́jọ́ ìgbàgbọ́ yìí pàtàkì torí pé àwọn kan ń bẹ lọ àwọn ẹlẹ́rìí ní ìsìn wọ́n gbà pé níjọ́ yẹn ìdàdúkàtìlà àrùdù dákàndàkà ilẹ̀ gbogbo ó fọ́ dànù ìdà sàmẹ́ òun fàtọ̀rọ̀ nígbà tí sánmà bá fàyà ìdà sàmẹ́ òun ṣàkọ̀ nígbà tí sánmà bá fọ́ dànù wà ìdà nùjúmù kádàrọ̀tì gbogbo àwọn ìràwọ̀ máa jábọ̀ wọn á gbogbo àlọ́tán ìdà lùbẹ̀hàrù fújìrọ̀tì ìdà lùbẹ̀hàrù sọ̀rẹ̀rọ̀tì nígbà tí gbogbo odò òkun <clears throat> àtàwọn alágbálúgbò mi bá jápọ̀ tí gbogbo ẹ̀ tún wá dínà wọ́n dínà sọ ìrọ̀ tí wọ́n tún dínà hmm? ọlọ́run gbogbo nǹkan ẹ̀ ó parẹ́ nígbà tí gbogbo ẹ̀ bá tán ọlọ́run nìkan ni ó wá ṣẹ́kù sọ́ńtà kan fẹ́ fàyọ̀ ń bẹ̀ náà ni pé ọjọ́ kan yìí ti wá yàtọ̀ sí tiwọn o àwọn sọ pé ẹni tó máa ṣẹlẹ̀ ayé ò parẹ́ ṣùgbọ́n àwọn òkú tó ti kú ó dìde ṣùgbọ́n kì í ṣe gbogbo òkú ni ó dìde ọ̀wọ́ àwọn tó ṣe fẹ́ tọ́lọ́ àwọn yòókù wọn ò ní dìde àwọn fi sọ pé ikú ni èrè ẹ̀ṣẹ̀ àwọn tó wá ṣe tọ́lọ́n tí wọ́n bá dáyé wọn kàn rí pé àwọn nìkan làwọn dìde àwọn tó ṣe kàńkọ́ tí ò ṣe tọ́lọ́n wọn ò dìde ìyàwó ló wá jẹ wọn bẹ̀ wọ́n ní kò sí àkankan ikú náà lè rè wọn ẹ rí i pé ìwọ gan fúnra rẹ inú rẹ ò ní dùn sí tó bá jì tó bá wà nú àwọn ènìyàn ọlọ́run kí nìdí tí inú rẹ ò fi ní dùn ẹnìkan tó gbá ọ létí tó lágbára àti gbá tiẹ̀ padà ẹnìkan tó gba owó rẹ tó tún ná tó lágbára ó wà díjọ́ wọn ni ó ń dà ọ ah, ti kú kí ní ṣe kò jìyà kankan nǹkan náà ló jọ sí ìwọ àti gbọ́ ìwọ ọmọ wa gbádùn ní ìsinmi ò ní dùn yóò fẹ́ kó rí òun kó òun gbádùn yóò fẹ́ wò pé ìyàwó ló jẹ́ kódà bá foríjì yóò pé ah, ó fi mọ̀ pé òun ṣe ní ìsìn ọlọ́run foríjì gan kò sí justice kò sí déédéé so irú ìgbàgbọ́ nǹkan làwọn àwọn wí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí náà ló dọ́gbọ́n nírú àwọn ìgbàgbọ́ àbí ti yóò bá ẹlòmíín gbà tó kú bá kú ó lè da nǹkan míì mo rò pé ti yé bó tilẹ̀ pé lóòótọ́ alẹ́mujáde náà gbàgbọ́ àwọn yorùbá nu orin wọn kan pé ẹ mọ́ sí kàláyé torí pé àwọn rọrùn bàbá dé bòdì àròjọ bá àròjọ lọ́dọ̀ oníbòdì ṣùgbọ́n inú ìgbàgbọ́ wọn wọ́n gbà yí pé èèyàn máa padà wáyé ẹ bá wo eré kan tí wọ́n ṣe ń gbà kan lẹ̀ Yorùbá ewúrẹ́ ìyá Òṣogbo ń tẹ́ ń kọ́ wa ń bẹ̀rù ni pé nígbàgbọ́ wọn pé èèyàn lè padà wáyé kó di ewúrẹ́ torí pé oníbodè tí wọ́n sọ gan tẹ́ bá tọ ìgbàgbọ́ àwọn Yorùbá síwájú ń jàn yóò na ẹlòmíì lọ́rẹ́ yóò ya àpáàdì ìtẹ́mọ̀rùgbọ́n àmọ́ tí wọ́n pè lápáàdì àwọn ìkòkò tí wọ́n ti lò tó ti fọ́ yẹn yóò ya omi ò ya òpìpì ẹran kan àbóríṣiríṣi nǹkan ni wọ́n yà yẹn kọ́ ní ṣẹ̀rẹ́ ìsìláàmù sọ káàfì yẹn sílẹ̀ ṣá wàyà òmìnira àkìrẹ ọjọ́ kan ọjọ́ tí gbogbo èèyàn ó dìde láti jẹ́jọ́ wájú ọlọ́run ẹni tí ó wà lìjẹ́ náà wà lìjẹ́ náà ẹni tí ó wọ̀ náà wọ̀ náà lọ́mọjà wọ̀ náà alábìlẹ̀ ẹni tó bá nígbàgbọ́ nú ọjọ́ ìkọjọ́ náà ń bẹ falẹ̀ yóò kírìm bọ̀ ìfà kó ya máa pọ́n àlejò níbi ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ ní àbí ìpọ̀ ọ̀kan náà tá tún fi tá tún kọ́ ní sìn gbọ́ yé ni pé ẹwọ́n táwọn ẹ̀mí wa lọ sọ wájú pé ká pọ́n àlejò ní ó fi hàn yí pé ìmọ̀ pálejò lé ara ìgbàgbọ́ ló wà omi àkílà alìsúná àlìjàmá wípé alìmọ̀nà qawlun wa amalun ẹ̀rí ọ̀rọ̀ àti iṣẹ́ ni iṣẹ́ náà ara ìgbàgbọ́ ni torí pé ìgbàgbọ́ ó mọ̀ hàn látara nǹkan tó ń ṣe níṣẹ́ yóò sì máa hàn látara tó ń ṣe kìíní tó ń sọ nínú ọ̀rọ̀ fálí ukrim dọ́fà tó bá mọ̀ pé onígbàgbọ́ yìí ó yá wa mọ̀ pọ́n lè jòlè ìtumọ̀ rẹ̀ ìdàkejì rẹ̀ ni pé tó bá ti mọ̀ pé onígbàgbọ́ yìí ta ti ṣàlàyé ṣókì mọ́ pọ́n lè jòlè ó fi hàn pé téèyàn bá ti wọ́n rántí téèyàn bá ti rán àlejò tó bá ti rántí yóò mọ̀ pọ́n lé ó ṣe pàtàkì kí ni wọ́n ń pè lápọ́nlé àlejò ẹ káàbọ̀ ẹ kúnlẹ̀ kí rárá lóòótọ́ káàkì káṣọ́ yàyà sí ara rẹ̀ mi nínú rẹ̀ òun ni wípé àwọn nǹkan tí ó jẹ́ kí ọkàn àlejò ó balẹ̀ ní òdiwọ̀n àsìkò tó fẹ́ lò lọ́dọ̀ wa yẹn ká fún látara jíjẹ mímu àti ká máa béèrè lọ́wọ́ rẹ̀ àwọn oríṣiríṣi náà mọ̀ kúlẹ̀ ìpínlẹ̀ Yorùbá wa díẹ̀ a máa fún àlejò bá àlejò bá dé ni ó fi èyí lè máa ń sábà ṣẹlẹ̀ nígbà tí àwọn ará ilé ọkọ tí wọ́n bá wá kí ọkọ wọ́n wá kí bóyá ẹ̀gbọ́n wọn ni ó lè jẹ́ àbúrò ọkọ ó lè jẹ́ ẹ̀gbọ́n ọkọ ó lè jẹ́ bàbá ọkọ ó lè jẹ́ ìyá ọkọ ó sá lè jẹ́ àwọn ẹbí ọkọ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wọ́n fojú kó wọn mọ́lẹ̀ lédè Yorùbá àwọn míì wọ́n fojú nà wọ́n débi pé ẹlòmíì kan bá fojú nà báyìí àbọ̀dá ah, àwọn tí ń lọ kí ló dé ebi ó wá kí mi ah, mo kàn mẹ́rin mo ń lọ bìkan mo kàn ní ìyá ni mo ń padà ah, ó sùn dọ́là ní òun ò sùn àwọn tí ń lọ toró ti rójú ìyàwó òun àtẹ̀gbé yorùbá mo ó ti rójú nǹkó ti fojú nà mọ́lẹ̀ pé kí ni ń wá ó ti fojú kò mọ́lẹ̀ lùwà lóun lọ yín tó sì gbà lérò ní fẹ́ lò ìjọ mẹ́ta kò kí ẹ̀gbọ́n kó kí ìyàwó òun gan fún rẹ̀ kó kí ọmọ ìyàwó yorùbá fún ní five hundred naira ẹ wọ́n rí àbójú pé dúró bí bó tó ti yóò tán ràn jùmọ̀ pé ẹ̀ sì dúró ó ti rí ọkọ ò sì ní rí èyí ò sì ní fẹ́ sọ fọ́kọ torí pé kò fẹ́ ilé ìyàwó ọkọ ẹ̀gbọ́n wọn lọ kó máa di pé ló ń dalé wọn rú a máa ń sábà rí bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ so ìdí nìyẹn tó fi jẹ́ pé irú àwọn obìnrin báwọn tí wọ́n bá ń gbọ́ àdéhìsì yìí ànábì ni ẹ pa àlejò lé ẹ má fojú lé wọn lọ ẹ má fojú náà wọn lẹ ẹlòmíì bá àlejò ṣe dé ni yóò máa sọ pé ah àsìkò tẹ́ẹ̀sì wá dé sí ilẹ̀ gbẹ́ láàkúwà oh, ha káàkiri mọ̀ pé ń bọ̀ àti pé ah, àsìkò yìí o ah, láàkúwà kí láwà fi ṣe ńlá lejò gbogbo lè kò oúnjẹ sí nǹkan yóò àmọ́ complain lójú ẹ̀ kí ló ń tàn ó ṣe ó pẹ́ ju àárọ̀ tó abẹ́ jẹ yóò ah, òun ti búrẹ́dì wá fún yóò bá kó fún ààrẹ ti búrẹ́dì náà kẹ lọ fi dín ẹyin ní pa kó dúró kò ní ìdí yẹn wà tó wọlé ẹjọ́ sọ̀rọ̀ inte ẹ bá ní gbé nígbà tó ti sọ̀rọ̀ yẹn ó ti gbọ́ yé pé lọ òmí ò sì ní sọ bẹ́ẹ̀ èèyàn ló fẹ́ lọ́jọ́ mẹ́ta ó bá di lọ́jọ́ kìíní jọ́ kejì ní àmọ́ complain pé tó lóun sànù ọba nàìjíríà ṣe wá ẹ̀kúrẹ́ ìyẹn gbọ́n pé òun lọ́nu tọ́ ìfà kò mọ̀ àlejò ìyẹn bẹ́ẹ̀ náà làwọn àlejò àti gbogbo àwọn ọ̀nà tá a máa gbà pọ́n àlejò lé eléyìí ṣe pàtàkì fún wa látara ọ̀rọ̀ ẹnu wa látara ìṣesí wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọlọ́ǹgó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam lẹ́ẹ̀kan sọ ní man kana ẹni yòówù kana yu'minu billah tó nígbàgbọ́ nù Allah wal yawmil akhir àti ọjọ́ kan falẹ̀ yukrim dayfa kó yá máa pọ́n àlejò rẹ̀ lé kò máa pọn wọn lé hmm? èyí tẹ̀yìn ṣe tẹ́lẹ̀ máa yàtọ̀ ibùsùn tẹ́yìn tí ń sùn tẹ́lẹ̀ tálejò bá dé aṣọ rẹ̀ ẹ̀ yí padà ẹ̀ fún láṣọ tuntun tálejò bá dé tẹ́yìn tí fi ń sùn yẹn òórùn ẹ̀yin ò ní mọ̀ pé olóòórùn ṣùgbọ́n ti mẹ́yìn la torí pé ẹ ti ń lò aṣọ tuntun ẹ lọ fún yóò gbóòórùn ọ̀sẹ̀ tẹ́ bìfọ́ yẹn yóò mọ tá sánsán sí èèyàn fi pàfúùmù sí yàrá torí àlejò sàlùn sórí bẹ́ẹ̀ tó bá ẹ mọ̀ àmúbọ̀bọ̀ kò ti lọ tún yàrá yẹn ṣe wá ti gbọ́n gbogbo àwọn owó aláǹtakùn tí ń bẹ ń bẹ dàgbà ẹ̀yìn kò nítumọ̀ kan sí ó ti dọ́gbọ́n ó bá ti wọ́n pálọ̀ ló ti wọ yàrá ló ti dọ́gbọ́n gbogbo àwọn aláǹtakùn yẹn ó ti fi gbálẹ̀ rí ó tó ra gbálẹ̀ bẹ̀ yẹn gbogbo àwọn èpo ẹ̀pà tó jẹ sẹ́gbẹ́ bẹ́ẹ̀dì wà ti ra dọ́gbọ́n wà ti ṣàǹkẹ́ wà ti gbà ó sì ní jẹ́ mọ̀ wọ́n òṣèlú adọ́gbọ́n tẹ ògùn ẹ̀fọn síbẹ̀ wẹ̀ ọkọ̀ náà dín ní ẹja lọ tà ń bẹ̀yẹn ká lọ ṣe kíní kan ti dọ́gbọ́n lóògùn ẹ̀fọn kó tó dé òórùn ògùn ẹ̀fọn ti lọ ti fi pàfóònù sí ṣòwògbẹ ẹgbó oúnjẹ dírẹ́sì ẹ̀ kì í ṣàbọ̀ tó ti ta lẹ́gbẹ̀ẹ́ fún kì í ṣàwó tó ti fàyà létí òun lẹ́fun oúnjẹ yìí máa yàtọ̀ pẹ̀lẹ́ pé mo gbọ́ kéèsì ìyá kan nílùú wa tí wọ́n ló lo èkó ti pẹ́ o kì í ṣe ọ̀rọ̀ sí ọ̀rọ̀ etí ni o àwọn ọmọ rẹ̀ eighty ninety eighty wọn ìdí ọ àwọn ọmọ rẹ̀ wọ́n tọ́jú ìyá wọ́n pa adìẹ torí tiẹ̀ ó wá kí wọn lẹ́kọ̀ọ́ àti gbogbo egun adìẹ tí ìyá ń jẹ ló kó dání wá sílé wọ́n ṣe ń fún tó láti jẹ́ yóò mú ìpa ìyá ti já adìẹ tán ìdí egun àná ọmọ tó dùn ó tún pa adìẹ fún ìyá ó wá di egun wálé ló bá wá lọ bá wọn ní ilé ìyàwó ilé ìyàwó ọmọ rẹ̀ ọkùnrin pé ọmọ ẹ̀wọ̀n yìí ni ò jẹ́ kí ọmọ òun ó là òun ni ò jẹ́ kó ṣoríire òun ni ò tí jẹ́ wá kọ́lé pé gbogbo owó wọn pátá adìẹ ni wọ́n fi ń jẹ eegun adìẹ tí wọ́n kó fún un lẹ́kọ̀ọ́ rẹ̀ sóhánàlá èèyàn lè rí pọ́rọ̀ ìmọ̀ ní ohun tó ń lọ ṣẹlẹ̀ nígbà náà ni o rú ìyáhùn èèyàn ò á ní wò yẹn tí mo sọ lọ nìyẹn èèyàn ò máa ṣe nítorí kí ni nítorí tẹ́ ẹ bá lọ ń ṣe nítorí nǹkan míì tí ò bá rí kí wọ́n dúpẹ́ lọ́wọ́ rẹ̀ torí pé téèyàn bá fún àpẹẹrẹ àlejò dé nìsín ẹ ṣe gbogbo táwọn ẹbí ní kẹ́ ṣe ẹ pọ́nlé àlejò yẹn ò ṣe kí ni kò mọ́ ṣàgbé lọ́dọ̀ nínú kó mọ̀ òní pé fún wọn ní nǹkan tàbí tí bá ń bọ̀ ńjọ́ mi kó ra búrẹ́dì dání àmọ́ sọ yẹn ńjọ́ mi náà o ìwọ tó ń lọ ọ̀dọ̀ àlejò náà ìwọ tó fẹ́ lọ báwọn èèyàn bí bá àlejò yẹ kó mú nǹkan lọ ọwọ́ tó bá ní ẹlòmíì gbọ́dọ̀ àwọn omi lọ ní àní òun ò lè máa fi síbi pọnmi sókun gbà fún gbàdà ní kinní kan ní gbà fún gbàdà ní kinní kan ẹni tí ó jẹ búrẹ́dì ilé òun náà fi sùn ránṣẹ́ lé ẹni tí ó jẹ búrẹ́dì lóko yóò ṣe kí ni yóò fi ṣu ránṣẹ́ lé àwọn nǹkan kan bẹ gàárì ni wọ́n mọ̀ nílùú yìí gàárì ìtẹ̀kọ́ yẹn tí bọ́ọ̀dá ẹ̀ wà bí Port Harcourt irú ọ̀gìrì wa gàárì ni wọ́n ti mọ ohun tó ṣe bọ̀dá yín fẹ́ràn gàárì elépo funfun ló pọ̀ jù lọ́hùn ó ti wá fi pé ó wà á dín tí ó gbẹ hmm? ó dín tí ó gbẹ ó wà lọ gbé fún gàárì tí ẹ̀ ń wo ò ní mọ̀ yóò gbénu yàrá ni hmm? ìgbà ń lọ ọ̀dà yín fẹ́ràn ìgbín ó ti rọra máa yán oko ìwọ́ wà bó bá ti rè gbín ó ti máa yán ó ti máa sùn àwọn nǹkan wọ̀nyẹn ọ̀gẹ̀dẹ̀ àwọn ọ̀gẹ̀dẹ̀ tó gbó kìí ṣe àwọn lọ nígbà tó rùn wá pa ó wá ó dì àwọn ọ̀gẹ̀dẹ̀ tó tóbi lóko òrà kò dání àwọn nǹkan a sọ yẹn jọ ìṣà ó dùn wí lóòótọ́ ṣùgbọ́n ṣíṣe rẹ̀ ń kọ́ kì í sábà rọrùn ṣùgbọ́n yóò rọrùn fẹ́ tọ́lọ́n bá ṣe ní rọrùn fún kọ́lọ́n kò fi dáadáa rọ̀ wá lọ́rùn man kana yu'minu billahi wal yawmil akhiri falyukrim dayfa ẹ̀ ń bá nígbàgbọ́ náà lọ́wọ́ àtijọ́ kan kò mọ̀ pọ́n àlejò rẹ̀ rí اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت تواب رحيم واهدنا ووفقنا إلى الحق وإلى الطريق المستقيم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 وفي الآخرة حسنة وقنا عذاب عذابنا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته